ẹ̀rín báyìí òun náà ni àgbàrá lórin kodò lọ́nà ẹ̀rín ni mo fi wọlé mo sàn pé gbogbo ibi tẹ̀ tí ń wò wá ní orí móhùnmáwòrán Orísun ẹ̀rín ni ẹ máa rín ẹnu tẹ́ ẹ nìyẹn thirty two yẹn ẹ̀yìn ìsìnkún lágbára olúwa Olúwafẹ́yìkẹ́mi lórúkọ mi Àyáníyì Ọláyínká mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ẹ máa ní ìlú tó tóbi jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ Eh, àwọn oní òyìnbó ti ṣèwádìí ìjìnlẹ̀ ìlú ńlá mo ti wá ìlú ìbàdàn ìbàdàn ni wọ́n bí wá sí o bàbá wa pẹ̀lú wọn lónìí ilẹ̀ wọ́n bí mi ní ó lé ní ogójì ọdún sẹ́yìn ní ìlú ìbàdàn ìyàn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ní ìlú ìbàdàn eh, àti ilé ẹ̀kọ́ girama nígbà mo ṣe tán mo tún lọ sí ilé ẹ̀kọ́ gbogbo ìṣe tá a sí polytechnic ti ìlú ìbàdàn mo ṣe marketing ní àárín ọdún kan kó tó di pé mo wá gbé ìwé mi òdìlé ẹ̀kọ́ gíga fásitì àkọ́kọ́ ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà ìyẹn yunifásitì ti ìlú ìbàdàn mo kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ àgbáyé tí a mọ̀ sí geography ẹ̀ mo sì ṣetán ní ọdún 1999 lẹ́yìn èyí ẹ ò ní mo lọ sí rúlù ní ìlú èkó láti gba mo sì ti dẹ́kọ̀ hmm, èkó ti mú mi lẹ̀ ṣùgbọ́n kó tó di ìgbà yìí ẹ mú ní ìfẹ́ sí tó ní ṣe pẹ̀lú eré orí ìtàgé mo nífẹ̀ẹ́ sí tó ní ṣe pẹ̀lú eré orí ìtàgé à ń kọrin ní à ń sọ̀rọ̀ ní orí móhùnmáwòrán àti rédíò ìdí èyí òun mo fi lọ ṣiṣẹ́ ní iléeṣẹ́ móhùnmáwòrán àti rédíò ti ìpínlẹ̀ ọ̀yọ́ tàmọ̀ sí Broadcasting Corporation of Oyo State ní ọdún 1995 mo ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn mo sì ń gbé ètò sáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n ó náà là ń báyé títí títí títí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ iléeṣẹ́ Orísun kó tó di pé mo darapọ̀ mọ́ iléeṣẹ́ Orísun níbi tí mo ti ń ṣe ètò bàbá ètò ní gbogbo ọjọ́ ìsinmi ètò bàbá ètò tí mò ń ṣe kò kárí ẹ̀ a máa ń gbé àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn pàtàkì pàtàkì ẹ̀yà ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń lọ nípa òṣèlú nípa ètò ọrọ̀ ajé oríṣiríṣi máa ń pè ní trending issues la máa ń sọ tó ní ṣe pẹ̀lú èmi àtẹ̀yìn tó ní ṣe pẹ̀lú ìjọba àwarawa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ètò bàbá ètò lórí Orísun ni mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wò ó náà lẹ ti ń rí ẹ̀kọ́ púpọ̀ tí ń rí kọ́ ọpá tẹ̀ máa pè mí Ha, agbádùn ọ̀rọ̀ tẹ́ sọ lénìí agbádùn àlejò yín àwọn nǹkan tí ò yé wa wọ́n ti láyé wa àwọn nǹkan tá a mọ̀ wọ́n ti tú iṣu dé ìsàlẹ̀ kòkò wọ́n ti tú gbogbo ẹ̀ àti mọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín dúpẹ́ ń wo ètò bàbá ètò tó Olúwafẹ́yìkẹ́mi yín náà ní Orísun tẹlifíṣàn hmm. Yorùbá bọ̀ wọ́n ní orísun wa ò ní gbẹ orísun sì làgbà òun ló ga orísun ẹ̀ òun ni àgbà òun ló ga bàbá ń sọ̀rọ̀ nípa amóhùnmáwòrán aládàáni tó jẹ́ ti Yorùbá pọ́ńbélé iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun àwọn ni àgbà àwọn ni ọ̀gá Yorùbá wa bọ̀ wọ́n ní késekése lẹ ti ń rí o kàsàkàsà bàbá késekése òun ló tún wá ń bọ̀ báyìí màrìwò lẹ ti ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ egungun ti wá fẹ́ jáde nísìnyí pẹ̀lú oríṣiríṣi àwọn ètò tuntun tuntun wọ́n bá ní reloaded repackaged Orísun olówó àbẹ̀nsìn ẹ má sì gbàgbé ètò bàbá ètò ní gbogbo ọjọ́ Sunday má ṣàláì wo nítorí pé ọgbọ́n púpọ̀ púpọ̀ ń bẹ olúwàfẹ̀yẹkẹ́mi àyàníyọ̀ láyínká ló ń kí ilẹ̀ nǹkan sí pé ẹ̀kú kalẹ̀.